له الملك وله يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 ní àsìkò tí ọkọ̀ kan nínú wa tó bá tó ní ẹnìkejì lọ́dọ̀ ìfẹ́ lọkùnrin máa ń fẹ́yàwó níní lobìnrin máa ń lọ́kọ máa lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́yìn ìgbà tí obìnrin bá lọ́kọ tán tí ọkùnrin bá níyàwó tán pàìmọ̀ ìyá ìkọ́ra ẹni yé ọlọ́kùnrin ọ̀jọ̀kan yánkanyán ló máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ eléyìí tó ti pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gá wọ́n máa padà parí sí wípé wọ́n fi òpin sí ìbágbépọ̀ wọn bí ọkọ àtìyàwó eléyìí tó máa dá ọ̀pọ̀ àìmọye kọ́nù kọ́wọ́ sílẹ̀ láàrin mọ̀lẹ́bí ikọ̀ kínní àti ìbátan ọkọ̀ kejì léyìí tí ó àpàdà wá dá sí wípé àwọn ẹni tó ti jọrẹ́ pọ̀ látàrí afọmọkùnrin ẹni wọn gbọ́dọ̀ wá dẹni tí wọn ò fẹ́ rí bí ara wọn láti má yàtọ̀ sí ètò ti ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin ṣẹlẹ̀ yóò padà wá di tabapata báwò kí ló máa ń fa tóbi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà láyé ti àfẹ́kùrú eléyìí láwọn àwùjọ wa ó náà ní pé àwọn ọkùnrin tó ti fáwọn náà fẹ́ yàwó wọn yẹn gba ẹ̀mẹ́yẹ wọn kàfẹ́yàwó lásán náà ni wọn ò má kí ni àwọn òfin àti àwọn ìwọ iléeṣẹ́ Islam eléyìí tó ti bá àwọn ìyàwó tẹ̀fẹ́ èyí tó jọ́ràn yẹn lórí ìfẹ́ gbọ́dọ̀ pé nítorí kẹ́ ẹ mọ́gà lùgbọ́ náà torí kẹ́ ẹ mọ́gà tẹ̀tẹ̀ yẹn. gbàmáyé nínú àwọn obìnrin ẹ̀wẹ̀ àwọn náà kàkà lé ọkọ fún bí àwọn ti ti lọ sílé ọkọ. lòun lọ sílé ọkọ àwọn ọmọ ìgbé ilé ọkọ táwọn wá yẹn máa ní kì í títì ní ojúṣe àti ti ọkọ táwọn gbọ́dọ̀ mú títú táwọn gbọ́dọ̀ pé ọ̀pọ̀ ìmọ̀ye nínú àwọn obìnrin iná ni wọn ò ní mà nípa eléyìí èyí tó sì mà nípa nínú wọn lè eléyìí ti máa dá ọ̀pọ̀ àìmọye gbámi sí omi òtó sílẹ̀ láàrin ọkùnrin àtobìnrin láwọn àwùjọ wa gbogbo àwọn ilé ẹjọ́ ìbá ìdílé ẹjọ́ náà ti fi ọpọlọ àti ìdọ̀tí ọpọlọ mẹ́yìn adájọ́ á rí i pé ọ̀pọ̀ àìmọye ẹjọ́ ló kún bẹ̀ lórí ìyàwó tẹ̀mí ọkọ sáì dá sí mi bẹ́ẹ̀ náà ilé ẹjọ́ ibi tí a ti fòfin ọlọ́run ọba tó ní ìlànà ìṣẹ̀ríyà ẹjọ́ ń bẹ́ ń bẹ̀ já sí rẹ́rẹ́ ẹmẹ́sẹ̀ tí ìsọ̀tà àwọn baálẹ̀ baálẹ̀ níbi tó ṣe é gbé àwọn òsì ẹ̀níṣẹ́ méjì ju káfà kọ́kọ́ lọ bóbìnrin tí wọ́n fi máa pè wọ́n ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀. àkàràmọ̀kùnmọ̀lá mùsùlùmí làwa òfin ẹ̀sìn Islam la gbọ́dọ̀ tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́gbọ́dọ̀ jọba ló ń kan àyà wa nítorí kálíbà rọ́nà gbígbà kálíbà torí rẹ láyé àti lọ́la kìíyàmù. wáyé o ìwọ ọkùnrin tó ṣe wípé ọ̀fẹ́ yà ó abọ́ ìdùnnú rẹ ó sì lékún ọlọ́run agbójọ ọmọ lékún sí i ṣùgbọ́n o àwọn ojúṣe wà tí ẹ̀sìn Islam ti lọ́rùn àyàn lórí rẹ àwọn ìwà wà tí ẹ̀sìn Islam tó fún ìyàwó rẹ lórí rẹ eléyìí tó ṣe gbé nàmbà túláàsì ní kéde nàmbà pẹ́pẹ́ kò pé ọlọ́wọ́n bá ti bẹ́ẹ̀ ó fi ti àpọ́nlé fáwọn obìnrin ọlọ́wọ́n bá ti ti àgbéga fáwọn obìnrin nítorí tí Islam ó tó dé bí ẹrú bí wọ̀fà ni wọ́n máa kó obìnrin ṣe. ọgbà ẹ má yóò di ẹ̀ka wọn fẹ́ èèyàn tọ́lọ̀ ń na tó ń ná dàbí ọkùnrin tọ́lọ̀ ń kàdá léyìn oríṣi kejì wọn a máa jẹ wọn lógún ni wọn ọ̀gá wọn fẹ́ èèyàn láàmú wa fún wọn lé obìnrin wọn sáyè tọ́tọ́ àti àyè yẹ wọn torí náà gbogbo ẹni tó bá fẹ́ yà kí àwọn nígbà tí yẹn bá ti lè mójútó eléyìí àlàáfíà ọjọba nínú gbèsè ayé ìfẹ́ yóò ráyè jókòó láàrin rẹ̀ àti ìyàwó ẹ̀ ṣètọ́ni tó máa ń dá àárín ọkọ àti ìyàwó kò ní ráyè wọlé yìí. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni alimẹ́hàn sọdáàkì ọ̀ràn yẹn ní kí ọkùnrin kọ́kọ́ sọdáàkì fún obìnrin rẹ̀ sọdáàkì tá a fi wí yìí báyìí ó àwọn ọmọ bíi tá ti rówó orí mú wa nítorí pé owó orí yẹn àṣà ló fi ṣùgbọ́n ọ̀sọ̀dá tẹ̀rí àdùnmọ́ wa ẹnikẹ́ni tó bá fẹ́ ìyàwó láyé tó kùnà láti sọ̀sọ̀dá fún ìyàwó rẹ̀ tó ti kówó orí lọ́sàn-án ajẹ́pé ìyàwó ti jẹ́ ọ ní sọ̀dá tó gbọ́dọ̀ san ọjẹ́ ìyàwó rẹ̀ sọ̀dá tó gbọ́dọ̀ san torí ẹ̀ sọ̀dá fún yìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú suratul nisa ayé ẹlẹ́kẹ̀ẹ́ ó ní wàá tún nìta ọ̀sọ́dún kọ́ọ̀tì ìnà nìkìlá ọlọ́run ni a kó àwọn obìnrin ní sọ́dá kí sọ́dá kíta sí léyìn lórí bí kékeré fún lé wọn lọ́wọ́ àwọn ni wọ́n ní nǹkan wọn àjẹmánu wọn ọ̀gbọ́dọ̀ gbà kankan bẹ̀ kò nídìí láti fi nǹkan kan di padà wà á kó sọlá fi fún ìyàwó ẹ ìyàwó lónìí o bàbá ẹ kọ́ lónìí o ìyá rẹ kọ́ lónìí o mọ̀lẹ́bí iye kan tàbí ìbátan abẹni tó gbọ́dọ̀ rẹ wọn ní kọ́bọ̀ níbẹ̀ o ọmọbìnrin tó lọ sílé ọkọ olóde sọdáàkì sọdáàkì lábẹ́ òfin Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa kékeré rẹ kò lódiwọn kò lódiwọn gbọgbọdọ kéré ju báyìí lọ tọdá kele kéré tọdá kesi lè pọ̀ ṣùgbọ́n tí kéré rẹ̀ ó ní í ṣe pẹ̀lú obìnrin tó fẹ́ yàwó yọnu tó ń bá ti fara mọ́ tó fẹ́ fún ní sọdá Ọlọ́run ọba ọkọ àlùbáríkà rẹ̀ lópin ìgbà tó bá ṣe é gbé kìí ṣe àlàkalẹ̀ àwọn bàbá kan àlàkalẹ̀ àwọn amójútàtà kan ọ̀nà ìgbélọ́dọ̀ tiwa nílùú tiwa nínú ẹ̀yà wa lágbègbè ibi tá a wà yìí àyè gbàdú yẹ báyìí lọ ní sọdá ẹyin gẹ́gẹ́ bíi ìtaari ẹjẹ kọ ọmọ ọsàn tó bá wù tó bá fẹ́ ní sọdá àfikọ sọ olólọ sílé ọkọ kìí nítorí àyíká ọmọ ọkọ lọsàn yọọ akọ akẹkọrí yọọ mọkọ lọwọ. bá fi gbà tó bá tó báyìí fún sọdá lòun ó tó gbà kọ ti nínú gbèsè ayé wa yìí. torí ẹ fáwọn ọmọ yín lómìnira wọn sọ dáwọn bá ń fẹ́ ní sọdá òbúkátà kẹ máa ń fẹ́ ní wọn ayaya nígbà tó mi ṣe ayáyá tí èsì ìsolóńdù kí ló dé tó fi dẹ́gbẹ́ yìí lẹ́ẹ̀ máa gbẹnu rẹ̀ bọ̀ ẹbí ọmọ léèrè kí ni pa sọdá ọmọ ọba wa rẹ̀ kí bàbá àtìyá rẹ̀ fún ọya lọ́gbọ́n fún ọya lọ́gbọ́n onítọ̀dá tilẹ̀ pọ̀ tí o sì lóde wọn gbogbo bá ti kọ́kọ́ tó ọlọ́run bá ti lẹ́tọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni wọ́n ní ọ̀rọ̀tún tẹ́bẹ̀dálẹ̀ zawjin makana zawjin wa ataytum ihdahunna qintaran fala ta'khudhu minhu shay'an ata'khudhunahu buhtanan wa ithman mubina ọlọ́run bá ọ̀nsálàyé fún wa nínú ayẹ̀ nígbà ẹni tó fẹ́ kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ọlọ́ni ẹ lè kọ̀ wọ́n sílẹ̀ o ṣùgbọ́n tẹ́ ẹ bá fún wa ní owó lọ́jẹ́ ìlọ́po lọ́nà ìlọ́po lọ́nà ìlọ́po àìníye owó gó ọlọ́ni ẹ gbọ́dọ̀ gba kankan nínú ẹ̀ àwọn ni wọ́n ní ẹ gbọ́dọ̀ gba kankan padà nínú ẹ̀ ìlọ́po ọ̀nà àlọ́po ọ̀nà àlọ́po ọ̀nà àlọ́po àìníye nínú ẹrú góòlù tó bá ti gbé lẹ́ bá fún àwọn ìyàwó yìí eléyìí túmọ̀ sí pé sọ̀dá ti lè pọ̀ sọdá àkìlẹ̀ pọ̀ yìí obìnrin lónìí o obìnrin lónìí ẹ̀ gbọ́dọ̀ gba kọ́bọ̀ ńbẹ́ àyàfi tó bá wu obìnrin tọ́jú ọmọ yín ti ń lọ sílé ọkọ láti yọ ọ̀dà kankan nínú rẹ̀ fún bàbá àbí ìyá rẹ̀ abẹ́lómìn jọjẹ pọ̀ ló finú fẹ́dọ̀ sí bẹ́ẹ̀ àìbùnì tẹ́lẹ̀yìn àìsí ìmúni tẹ́lẹ̀yìn. ẹ̀rí ọ̀ràn yẹn ní sọdá kí lórí ọkùnrin ọgbọ́dọ̀ san sọdá lórí ìyàwó rẹ̀ tọ́ bá tẹ̀ kú lẹ́yìn tó ti fẹ́ yàwó tó ti ti sọ iye pàtó tó fẹ́ fún obìnrin rẹ̀ ní sọ̀dá ṣùgbọ́n tó ṣe é gbé òòrí sọ̀dá fi òòrí san fún ìyàwó rẹ̀ tètè tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa fi gbẹ̀mí rẹ̀ sọ̀dá kí òní ṣubú dànù dájúdájú dájúdá lẹ́yìn ikú rẹ̀ ìyàwó tó gba sọ̀dá nítorí pé lábẹ́ òfin ọlọ́run dáadé kótó di kí wọ́n fi ogún tó ọba ti sílẹ̀ sáyé wọn á mú sọdá kí ìyàwó rẹ kó nu dúkìá rẹ wọn san fún kó tó di pé ogún rẹ padà wá jẹ pínpín torí ẹ àwọn obìnrin kó oríire o ẹnìkan ò sí tó lè tẹ̀tọ́ ayé dùn yìí ẹnìkan ò sí tó lè jẹ́ yín mọ́gún tí ọ wá fòun ní fún yín ní sọdá fún yín àbá ń dọ́gbọ́n à ń dọ́gbọ́n ọgbọ́n tí òsín mẹ́ta tá a máa wá pé mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan fẹ́yàwó lórí pé báyìí lòun fún ní sọdá fún ìyàwó wa délé rẹ̀ tán lẹ́yìn ọdún kìíní kejì kẹta kẹrin kẹẹ̀ẹ́dógún kọsọ sọdá ìyàwó wa ń béèrè ó wá sọ pé sọdá kí ìgbà wo má lẹ́yìn tó ti lù ọ́ gbé báyìí lòun tó wá máa sọ sọdá kí wo ọ̀dà àdúgbò bàbá ń jàǹbá yọ bàbá ó lè bàbá dàkúdà pàání ọgbọ́dọ̀ sọ sọdá kí yẹn àlọ́ ọ̀bá àti ẹ̀kú lẹ́yìn àádọ́rin ọdún tó ti fẹ́ tọ́ ọ̀sán sọdá kí yẹn wọn á mú sọdá kinu dúkìá rẹ tó bá kú wọn sọ fún ìyàwó ìyàwó kan ọba àti kú wọn á mú sọdá nínú dúkìá rẹ wọn sọ fún ìyàwó tó fi kú torí àwọn ẹni tí ó jogún rẹ àwọn ni wọn padà gba sọdá kìí eléyìí ètò àkọ́kọ́ nù kóbe tẹsí san sọdá kìí fáwọn ìyàwó tẹ ń fẹ́ abẹ́ ẹ̀ máa sọdá kìí fún wa ó sì dá púpọ̀ ní àkókò tá a wà pé sọdá ìtẹ́bà máa san fáwọn obìnrin láti kọjọ títí ẹ̀ kọ́mọ́kẹ̀tẹ́ pé ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún márùn-ún a òkùdíẹ̀ káàdì nítorí pé ayé tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ̀nyẹn wọ́n sọ pé àwọn náà ti lágbọ̀ọ́yé nípa ẹ̀ àgbọ́yé nípa ẹ̀ eléyìí tó bí kọ́pọ̀lọpọ̀ nínú wọn tọkọ bá ti tẹ̀ dá ìtẹ̀ wọn làwọn fẹ́ẹ́ ṣe tí wọ́n pè ní kólọ̀ òun fẹ́ bọ́ ọkọ dànù lábẹ́ òfin ọlọ́run tóbìnrin ọba ti bọ́ ọkọ dànù bẹ́ẹ̀ ń tọ́kọ san fún tọ́jà àti jọjọ́ ọ̀fẹ́ yóò san padà ẹni wọn ẹgbẹ̀rún abẹ́ni méjì bí mẹ́ta mẹ́rin kó lè sọ̀rọ̀ kóbìnrin láti ọláyà tí kò ń sè má bá àjọjú díẹ̀ kó mu dalé rẹ̀ wó tẹ̀lé ìjẹba báyìí o lábẹ́ òfin ọlọ́run jẹ́ fóbìnrin sọdá tí ò bá dówó ó sì jẹ́ tó lè yí padà dówó tí ò bá dówó kọjá tó lè yí padà dówó nísìn kí agbófinrin ní sọdá fi lówó òfin ọlọ́run ẹ wàá lówó fún ẹ lè fún ní tí ó dówó bí kí fún mọ́tò bí kí sọdá kiri ẹ̀ lọ bàbá ta mọ́tò owó náà lábì bí kẹ́ fún lé bí sọ́dá sí rẹ nù bàbá ta lé owó náà ní ọjà bí kẹ́ fún tó lówó lórí bí sọ́dá sí rẹ nù bàbá ta ńkọ́ owó náà lábì gbà torí rẹ̀ níjọ́ dówó àbí níjọ́ padà dówó ẹlẹ́fọ́bìnrin ní sọ́dá ẹnìkan wọn kó kòkòrò nínú bẹ́ẹ̀ gbà ní sọ́dá ọlọ́mọdé wọn mùsùlùmí kí ló ti bẹ́ẹ̀ sọ kòkòrò. ọlọ́mọdé àwọn bàbá rẹ wọ́n sọ pé àwọn fẹ́ gba ògógóró á ògógóró lọ àwọn wọn nítorí pé mùsùlùmí làwọn níta àbá ti jẹ níta àbá jẹ fi rún mú òfin bá wọn. torí délé ọdọ wọn wá sọdá àfi gbogbo ẹni jẹyàwó rẹ ní rẹ ẹlọsàn o ẹlọsàn rí o ti wá dúgba díẹ̀ níbi bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ yẹn ọ̀pọ̀pọ̀ sọ ikú wọn fẹ́ má lẹ́yìn ọdún lẹ́yìn ọdún díẹ̀ lẹ́yìn ọdún gbọ́ọ́rọ́ kò sì tí ì sàtọ̀dá ìyàwó wa ń béèrè sí tó ọkọ òun sílẹ̀ ó di onígbèsè sọ̀dá àtúntò ọ̀sán tó ní kọ́lọ́ pẹjọ́ lọ táwọn eléyìí ronú káwọn ronú ó fi wá yẹn o lè lágbára jù yàn lọ láyè o sì lè yàn yàn dé láyè ṣùgbọ́n náà wọn bá tọ́jú ọ̀dá gbogbo wa ó gbọ́nà tó fi wá lágbára tọ́lọ̀ ó gbọ́nà tó fi lè gbà sámọ́lọ̀ wọn bá lọ́wọ́ tó bá di láyè yìí àti lọ́la fi tẹ̀sí yàn. nínú ojúṣe ọkùnrin lórí obìnrin ilé ìtọ́jú ara yẹn tọ́jú nàmbà kíláàsì tí ìṣẹ̀ nàmbà fẹ́ ọ̀nà ni ni kí ẹ máa ná lé àwọn ìyàwó yín lórí ìjẹ ìmú àti ibùgbé àti táwọn obìnrin yóò máa wọ̀ sọ́run kí ẹ máa gbé ọ̀ràn àyànlélẹ́ yìí lábẹ́ òfin ọlọ́run wàá lò ṣe ní ṣẹlẹ̀ yánpọnyánrin ò ṣe ní wà láàrin ọkọ àtìyàwó ọkọ tó ṣe é gbé kò mójútó kí níyàwó ọjẹ kìí fún ìyàwó ló jẹ kìí pèsè síyàwó òun ògbèsè ibi síyàwó òsè ńtọ́ pẹ̀lú aṣọ síyàwó ń wọ̀ sọ́run tí ọkọ wa lè léyìn àbí àdánwò ńgbọ̀ bá wa yá àwa ni lágbájá yìí ó ń gbó ọkọ rẹ̀ lẹ́nu ó ń fìtínà rẹ̀ tálàbà tó gbó lẹ́nu tálàbà tó fìtínà àdánwò ẹ̀dánwò ẹni tá à ń bá gbé tí ọ̀mọ̀ nípa òfin ọlọ́ọ̀ ọ̀daràn àti ìkà ṣé tí wọ́n ti síyàwó ẹ̀ tí wọ́n bá bímọ obìnrin tó lọ lé ọkọ tó ń ṣe ládùn àtúntò síbẹ̀ tó máa jẹ náà lọ́fà ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ irun tí wọ́n ń ṣe tí ọmọ làkejì kò gbọ́ ẹnìkan nínú wọn pé wọ́n ṣe irú rẹ̀ táwọn ọgbọ́dọ̀ pé bùkátà ìyàwó rẹ̀ báàbá tó bá bọ́ ọmọ ṣe á bùkátà láti ránṣẹ́ pàlákàrà dandan dandan ọgbọ́dọ̀ bọ́ ìyàwó ẹ tó láàt eléyìí ẹsẹ̀ nàmbà fẹ́ yóò bá ló máa ń dáta bí ká fọwọ́ wọ ẹwọ́ lọ́wọ́ fi má ìyẹn ọwọ́ àmọ́ ìyàwó ẹ̀ pé ìwọ náà mú wá ìbínú mú wá kápítọ́ sílé ọ̀gbádùn nìyẹn lábẹ́ òfin ọlọ́run ìwọ gángangangan àti tọrọ àti títì àti ẹ̀pìnì àti náà dẹ́nà sílé yín àpò ẹ ló ti gbọ́dọ̀ jáde òfin ọlọ́run ọba nìyẹn ọ̀fẹ́ yàwó nítorí kó kí wọ́n lè bá gbé ìlúbọ́kálé kíyàwó rẹ̀ wá jẹ́ pé oní ọmọ pèsè ọbẹ̀ àwọn màmá rẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ wa da lásà káfọwọ́ wọ́wọ́ lọ́wọ́ bí ma wọn náà máa sàánú ọkọ rẹ máa ràn lọ ẹkọ àwọn ẹjọ́ kẹjọ ẹjọ́ òkú ẹjọ́ àdánù tọ́tàkùnfin ọlọ́ọ̀ ọlọ jẹjẹjẹjẹ bàbá lọ ọkọ kí tó ọmọ bèbí ọmọ kí tó ọkọ fún pé kó gbé kan kí ọ gbé kan àti mi náà gbé ká ìwọ ló pèsè sí ìyàwó rẹ ọjẹ ìdí tí wọn fi ń tọkùnrin yẹn náà ìwọ jáde wọn lọ wá tó fi tọ́jú ilé rẹ wá ìwọ gbìyànjú sọsùn wá gbìyànjú sọsì aláàánú lọ́lọ́run Ọlọ́run bó ti náà fún ẹ nítorí ẹ lópin ìgbà tí wọn bá ti ti tán láti máa gbọ́ àwọn bùkátà yẹn láíláí ẹnìkan ò ní gbọ́jà rẹ pẹ̀lú ìyàwó rẹ lágbọn títọ́jú lágbọn wípé ibi ń pa mí lágbọn wípé ìrí nǹkan wọ̀ sọ́run

ولا حول ولا قوة إلا بالله ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ṣé àwọn قالوا ọ̀rẹ́ ti الله. lọ́wọ́ bá wọn dìde jọ́lá ni ọjọ́ ti gbogbo ó ti lè rojọ́ níwájú ọlọ́run ọba ẹlẹ́dà òfin ọlọ́run ọba ti kọ́ tọ́jú ìyàwó ẹ jíjẹ mímu ìdíyàwó rẹ wọ̀ sọ́run tẹ́tẹ́ ní kò gbé wọ́n wá máa ṣe dáadáa tọ́lọ̀ ọ̀sẹ̀ fún wa ẹnì kan dé tí wọn máa tóbi tẹ rẹ lọ́nà ọ̀bẹ lẹ́dàá tí ò lè gbé lọ sókè ẹnì kan wá sí tí wọn pa ojúṣe rẹ tí wọn pa sí lọ́nà ọ̀bẹ òní dáadáa rẹ wọn máa rí pé nǹkan fún ẹ gbogbo ọ̀nà táwọn èèyàn gbà fi rọrùn ọ̀rọ̀rùn fún wọn nítorí pé ìwọ náà ti jàmbá àwọn ẹrù ma, lórí ìyàwó rẹ má àwọn ọmọ náà bí ìyàwó bá ọmọ ọwọ́ apá gbogbo wọn ti bí aṣọ tó ti gbó òṣèǹtọ́kàn oníbíbá fẹ́ pa wọn kọ́ pa wọn kú kọ̀ọ̀kan lórí bàbá tiẹ̀ náà ó ní wọn bá tó ṣe lórí ìyá rẹ̀ ẹ gbọ́rọ̀ ó kè sí bàbá wa bá ń hùwà ọ̀daràn tọ́wọ́ ayẹ káwa náà ká dandan ọyẹ ká fẹ́ lu ọlọ́run kára ti ké gbèndé àgbéyà máa wà ìdúró sí bẹ́ẹ̀. ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Muawiya ibn Haida radiyallahu anhu قلت يا رسول الله قل ما تقول يا النبي صلى الله عليه وآله وسلم ما حق زوجة أحدنا عليه كن يا توفيني ولولي و وفي قصفها قال النبي صلى الله عليه وسلم أن تطعمها إذا طعمت gbogbo fún ìyàwó rẹ ló ń jẹ bí wọn náà ti ṣe jẹun ebi ọgbọdọ pa wọn

àbùkù ní ìyàwó rẹ̀ wá jẹ́ pé aṣọ kínní aṣọ kejì lórí aṣọ kan tó sí pé ọkọ wo ni wọ́n lálàdì àdánwò wọ́n lọ́mọ ẹgbẹ́ sí ìyàwó nítorí pé arọ nìyẹn gbogbo eléyìí mú ìyàwó náà wá tó ní gbọ́rọ̀ tó náà wá tó ní lọ́mọ ṣe hìn tóun níṣẹ́ o nítorí pé wọn náà sojú sí rẹ. Ànábì sallallahu alaihi wa sallam oníwàlá sàkúrẹ́ olùwọ́jù tí awọ ẹ bá sí ọ tọ́wọ́ bá sí àwọn ìgbésẹ̀ tí sẹ́rí àníkó gbé tọ́wọ́ kan lúlù ọ̀gbọ́dọ̀ gba létí. Ànábì náà ọ̀gbọ́dọ̀ gba létí ńgbà tí èsì pé nǹkan sí ọ débójú ẹ̀ náà lórí tó fi wù ẹ́ débójú ẹ̀. iná lọ rẹwà lọ́dọ̀ rẹ tó pípẹ́ kí lọ́wọ́ adé tóbi jẹ́ kó jù lọ fẹ́ dá gba létí anábì wọn bá fi mà nǹkan tó pé kò yé èèyàn nítorí pé nínú ọmọ èèyàn bí padà bí yé gbogbo wa náà ní pé ń nìkan bá ìdí máa sábà wù ní gbà létí tó ń má gbá lójú ẹ̀ nítorí pé kí wọ́n bá gbá létí wọn yàtọ̀ sí pé wọ́n àbùkù ńlá bẹ́ẹ̀ nígbà tí ọmọ èèyàn bá sọ wọ́n gbá etí ẹ̀ ọ̀dà tí wọ́n lẹ̀ wọ́n gbá etí ẹ̀ àbùkù kan pọ̀ torí ẹ̀ tí àwọn yìí bá sẹ̀yìn náà síbi sẹ́yìn náà máa sẹ́nu tó bá tún tún bẹ́ẹ̀ máa gbá etí ẹ̀ kó kúkúrẹ́ ní kọ́ wọ́n á kọ́ etí ìmọ̀ lójú bàbá kò ojú ẹ̀. tójú bá jẹta tán ẹnu ká rà fún mi sí i bàbá ọkọ̀ àdá anabi sallallahu alaihi wa sallam oníṣìyàwó bá ti ọmọ kan létí o wọlé ẹtù ọbẹ má máa kú ara o má kú yàwó rẹ léèkú ara o nítorí kí ẹni tá a fún ẹni tá a fi kúkú tá a fi ya pátá lè lára pé lórí o bí bá tán. ọmọ lè rántí ewu kù ìwọ lè má dá rántí bọ́yá pé ìyàwó rẹ ní ọ̀ràn létí nígbà tẹ́ ń ní ẹsẹ̀ rẹ sabala sabala bí ọ̀bẹ rẹ lé tó ìyàwó dákẹ́ ìdájọ́ àtàn báyìí ìwọ tó lẹ́lẹ́sẹ̀ sabala sabala bí ọ̀bẹ rẹ lé o tún wá wà á pọ̀ ẹsẹ̀ sabala sabala bí ọ̀bẹ rẹ lé abẹ́ gbàgbé bàbá alágbẹ̀dẹ àbẹ fún dàpọ̀ mọ́tẹ́lẹ̀ mọ́ mọ́tẹ́ àánú wọn bọ̀ torí wọn bọ̀ èsì pé wọ́n fún mi rò torí ẹ má ba obìnrin yìí jẹ o ìgbà míì ọ̀rọ̀ tí wọ́n gángan sọ ọ̀padà dẹrú ẹ̀ ọ̀padà dẹrú tọ́tọ́ nítorí pé ńgbà tó bá wò fún ká sẹ́ni tí mo bú pé ẹlẹ́sẹ̀ sàbàlà sàbàlà bí ọ̀bẹ rẹ ni ẹlẹ́sẹ̀ kòlòkòlò bí kàmá bí kàmá tó kó. tó náà ní sùn asúnmọ́ ọba àrítọ́ ọ̀sá fún ìyàwó ẹ̀ ọba àrítọ́ ọ̀sá fún ìyàwó ẹ̀ wọ́n lọ fọ́ ara rẹ̀ sí ra rẹ̀. akramakumullah ẹ má gbàgbé dáadáa tí ń bẹ láàrin àtàwọn ìyàwó yìí o ẹ má bu bu ara tí òun yín sá fún wọlé tí ìyàwó yín bá tó bá tó fi débi pé yìí bá yàn lódì inú ẹlòmíì máa kókó lé o yóò kókó lé fún yàwó wọn sọ bàbá alágbádá ń wà ní ilé gbá ó ti kókó mẹ́wọ̀n kókó mẹ́wọ̀n báwo eléyìí náà nílé yà wọ́n sá fún yàrá ni wọ́n máa kó àwọn ìyàwó wọn níyà yà dáadáa ebi yà ọmọ tiẹ̀ lò ó lọ sá fún yàwó subahánàlá ọ̀sá fún yàwó rẹ̀ báwo wá lórí bọ́ bá gbọ́dọ̀ mi lọ kọ̀ yẹ kọ́ gbọ́dọ̀ mi lọ. ábà anábìlẹ̀ ọ̀gbọ̀dọ̀ sá fún nínú ilé náà lọ́wọ́ rẹ tọ́ba sí ọ tọ́ba ti máa da rẹ láì da ìgbà tó nà bá ronú pé wàdà tọ́ fẹ́ túbá tọ́ ọba wà tó ti àti túbá rẹ ọ̀rọ̀ àwọn tọ́ba wà mẹ́rin mẹ́ẹ̀ẹ́dógún tọ́ ìwọ náà ti kọ̀wé sí kọ́kà jẹ́ni ìwọ náà ti kọ̀wé sí kọ́kọ́ kọ́mọ̀lá tòsí tó ti da bẹ́ẹ̀ ọ̀yẹ́ kórì bẹ́ẹ̀ tó eléyìí akramakumullah ẹ jẹ́ ká mójútó ẹnikẹ́ni tí wọ́n ti mójútó ìyàwó rẹ̀ tí ń tọ́jú rẹ̀ tí ò bẹ̀bí pa tí ń tọ́jú rẹ̀ tí ò jẹ́ ọmọ wò kíta tí ń tọ́jú rẹ̀ tí ò jẹ́ kọ́ máa gbé abẹ́ gàdà tí ń tọ́jú rẹ̀ tíyàwó náà tóun náà sínú rẹ̀ ń dùn á ọ̀dájú wàá rí pé ìyàwó rẹ̀ máa gbọ́rọ̀ jọ̀lẹ̀ ìyàwó rẹ̀ máa ti dáadáa sí ìyàwó kan á tó àyà kàdá kí gbọ́rọ̀ kọ́kọ́ lẹ́nu ó ti yarí mọ́kọ lọ́wọ́ ọjọ́ ti pẹ́ ọkọ òtí ẹ̀ lè fún mamá lábẹ́ òfin ọlọ́run kọ̀lẹ́tọ̀ sí kẹ́ẹ̀ náwó lé lórí ma. gbogbo obìnrin tí eba ti gbọ́rọ̀ gbogbo obìnrin tọ́ka fáwọn lé tọkọ ń bá a sọ̀rọ̀ tóní tí ọba ti kó se ọkọ ni máa bọ̀ ń bì ó ní bí ń bò bí ní wá. irú eléyìí ó ti di nà ṣe dá lábẹ́ òfin ọlọ́run aláìgbọ́rọ̀ ìní jẹ́bẹ̀ wọ́n ní ẹ má náwó lé lórí ma nínú ojúṣe yín lórí àwọn ìyàwó yín ọ̀nà ni husnul khuluq kẹ́ ẹ máa hùwà rí sáwọn ìyàwó yín àní jẹ́jẹ́jẹ́jẹ́ níyàwó ọba wà lé bàbá rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ lòun náà bá wà láàrin àwọn ẹ̀gbọ́n àtàkùrò rẹ̀ ìwọ ló sọ pé ó fẹ́fẹ́ ẹ sì máa wo nǹkan gbogbo ọmọdé bá sọ pé fẹ́fẹ́ kọ̀bá àkéré kọ̀bá àdàgbà kí bá àmọ́ pé gbogbo ọmọ wọn lọ́dọ̀ òbí rẹ̀ ẹ àwọn bàbá rẹ̀ òní fẹ́ tètè gbà wọ́n mọ̀ sí tíkọ́tíkọ́ nítorí àti sọmọlẹ ọ̀rọ̀ pé wọn náà máa lọ bí ọ wọn padà lọkọ náà ni àmọ́ kọrọrùn kọrọrùn gbà wọn wá filẹ̀ fún wọn fi fún ọ wọn wá fẹ́ tán àfiwá burúkú àbàwọn àwà pálapàla àbàwọn àwà rádaràda ẹ máa hùwà rere sáwọn ìyàwó yín o ni فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọlọ́ni ẹ máa hùwà rere ìwà dáadáa ní kẹfì máa bá àwọn ìyàwó yín gbé olóòní tẹ bá wọn ń kórìíra àwọn ìyàwó yẹ ó máa ń ṣẹlẹ̀ ẹni tẹ fẹ́ràn ó lè padà dẹni tẹ ọmọ tètè kẹ kórìíra nǹkan kọ́ náà forí tọ́pọ̀ sí lára bẹ́ẹ̀ àwọn ọmọ ọlọ́run tó ń kórìíra tó fẹ́ rí ibò náà ló bí àwọn ọmọ tó fẹ́ rí ibò ló bí àwọn ọmọ tó ń fàkà ibò ló bí àwọn ọmọ tó ń náwó lé lórí ibò ló bí àwọn ọmọ tó ń sọ pé my first born rẹ jábọ́ láti sánmà tó ń sọ pé rẹ ti báyìí ìyá ẹlẹ́nu rúnrún ló bí àwọn ọmọ rere àwọn tó ṣe pé wọ́n rán ọ lọ Mẹ́kà wọ́n rán ọ lọ Màdínà àwọn ọmọ tó ṣe pé sábàlá rẹ̀ ń jọ wọ́n ṣe tán láti gbé lọ rí wọn pé tọ́ọ̀bà ń kórìíra rẹ̀ ó ṣe ṣe kọjá pọ́nà ọmọ òkùnrin lọ́pọ̀ ìlà rẹ̀ látara àwọn ọmọdé torí ẹ ẹ wo tọ́lọ̀ ṣe fún kálukú látàrí ọmọdé tuntun náà ni bàbá yín fi yìí ọmọ àwọn ìyàwó náà ló bímọ fún yín táwọn wà lẹ́tọ̀ọ́ sí kẹ́ fi wà rere báwọn bí wọn lẹ́tọ̀ọ́ sí kẹ́ máa ṣe dáadáa sí wọn. abẹ́ màá bá àdánwò lẹ́yìn jẹ́ fún yàwó àdánwò nìyàwó jẹ́ fẹ́ yín náà ọwọ́ akú bí kálukú ó ti sàtẹ́yẹgẹ bóòlù ọkọ ti sàtẹ́yẹgẹ bóòlù ìyàwó ti sàtẹ́yẹgẹ ìtọ́wọ́ àbẹ́ ọ̀rọ̀ ọ̀rùn kọ́kọ́ láti máa fa ìyàwó jẹ́ ìyàwó tó ń fẹ́ kò tiẹ̀ lẹ́kọ̀ọ́ obìnrin ò ní lè sọ́jáde náà lọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà lẹ́kọ̀ọ́ àmọ́ obìnrin ò ní lè sọ jáde gẹ́gẹ́ bí ipò táwọn wà lọ. ó dùn láti máa fẹnu yáàbò obìnrin ọkùnrin gan torí rẹ̀ já sí dáadáa sáwọn ìyàwó wa. ẹlòmíì àwọn ìyàwó yìí à rí ìdùnnú lọ́dọ̀ wọn jọ. bọ́dà tọkọ bá ń torí pé tóbi rẹ bá ń bẹ ń ta báyìí a lọ́mọ kú àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ àwọn àdéhùn tọkọ náà ọkọ tó ti kó tó bá rà àwọn ọmọ rẹ̀ ń ó lè kọ́ ọmọ mi kò mú ó tún forí ilẹ̀ imú yóò máa kàn ọmọ tí wọn fi fún ọ láti gba ìyàwó nú jẹ́ni torí pé wọ́n máa lù ìyàwó lára ọmọ àtọ̀bá mọ́ ọmọ ọmọ tí ọ̀sẹ̀ ọjọ́ òsèké tó ń lé ká tó ń lù tó ń sọ máa lulẹ̀ kí lọ́ mọ ìṣe fún yín bàbá alágbádá tó àná bá tún lọ́rọ̀ wọn náà bá kù. ìyàwó náà ní lù tẹ́lẹ̀ náà ìyàwó ní lù. ọkùnrin bíi kúrú bàjẹ́ gbogbo títì ti ń gbà títì ti ti fẹ́ bàbá tó gbàtà tẹ́gbẹ̀rún tá à ń gbọ́ náà títì kọjá bí kálukú wa bá ń tó ẹnìkan ò ní mọ̀ kó òun yọ wá ga gbogbo sójọ ńgbọ̀ bá wọlé ní ọmọ wa tó yọ máa so ẹlòmíì ọmọ àti òsì sórí ó tún máa dún jọba sí ìyàwó dà ọlọ subhanallahi alazim ọlọ ẹlòmíì burúkú àti gbogbo nulẹ wà fún kóòrùn tó tiẹ̀ àti gbọ́dọ̀ sọ̀rọ̀ àrí ìgbọ́dọ̀ ìyàwó ọkọ lẹran bí àwọn bá wá ẹ lọ sùn tó ń torí pé kiri sùn fi ọdà jókòó ń ọba òun sí wàá ìsìwárì ọkùnrin mi burú débi pé gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ìyàwó ń kówó pamọ́ sí wọ́lá yóò rí fóun wà kàn náà àti bí àti bí irin gbèrè ọmọ owó káńtì bẹ́ẹ̀ kówó pamọ́ sínú ṣáìtù yọ̀rọ̀ fún náà wọ́n máa jówó ìyàwó kú wọ́n jówó jówó tí ìyàwó owó tó ń fi sínú orí yóò fún ma o ìbá méjìlá gbẹnulé òun fẹsùn lè sàmínú ìbá lè náà yọ. àwọn wà burúkú àwọn wà pálapàla táwa kan ò ní fẹ́ ike fún òsọmọ wa lọ́pọ̀lọpọ̀ ń kù sí ìyàwó. síbẹ̀ máa yẹ sẹ́kọ̀ọ́ àwọn ìyàwó yín lówó ọbẹ̀ ẹlòmíì lè fún ọmọ mẹ́ta àti ìyàwó ó lè fún wọn ní wàzó mẹ́ta wàzó mẹ́ta tó fún wọn wọ́n ti jọ ń jẹ àárọ̀ wọ́n ti jọ ń jẹ ọ̀sán wọ́n ti jọ ń jẹ alẹ́ tó bá tún ti lọ́la yóò tún wọn ní wàgbọ́ mẹ́ta ẹ̀dá fún wàgbọ́ mẹ́ta ọmọ mẹ́ta àti ìyàwó ṣé wàgbọ́ kọ̀ọ̀kan ni wọ́n máa lò oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ni àbí báwo bàbá ó wàgbọ́ mẹ́ta ìyàwó ti gbọdọ̀ sọ ó lè búrọ́ọ̀ṣì ẹnu rẹ̀ dé yóò ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wọ̀ sẹ́rù àwọn ọ̀wà burúkú bí a lè gbé pàdé ọlọ́run lọ́jọ́ pé dàgbéyà ètò àwọn ọ̀wà tó dà ẹ máa hùwà dáadáa sáwọn ìyàwó yín ẹni tó dáa jù nínú wa lẹni tí máa hùwà tó dáa sí ìyàwó rẹ̀ anábì sallallahu alaihi wa sallam onítorí náà èmi ni mò ń hùwà tó dáa sí ìyàwó torí rẹ̀ ọlọ́dà jù láàrin wa sallallahu alaihi wa sallam yéé sàkọ̀ọ́ èsì pé ìyàwó ti tábà kọ ó ti gbẹnu ní yorùbá lẹnu rárá ẹsìn Ọlọ́run ni òfin Ọlọ́run àní jẹjẹjẹjẹ ni ọba wà lè bàbá rẹ wọn lọlọ gbè náà wọn ti wàhálà tó ṣe náà tí wọn nìkan ló ń lù nígbà tó fi fẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ fẹ́ kọlọ tó ní kọjá mọ lọ́wọ́ kọjá mọ lọ́wọ́ yà ni tọba tó fẹ́ máa ṣe dáadáa sí àwẹ àwọn màmá rẹ àwọn àǹtí rẹ àwọn tó lè gúnjà kó wọn sọ pé lójú ayé àwọn kọ àwọn máa jìyà kọ ike ìyá táwọn jẹ nílé ọkọ láyé àbí táwọn náà jẹ lọ́wọ́lọ́wọ́ àwọn àǹtí rẹ wọn sọ pé àwọn ò lè dẹjúlẹ̀ kí ìyàwó àbúrò àwọn àkànkọ́ wọn á jayé káyé àbí kí ìyàwó ọmọ kan máa jayé káyé jáde wọn síbí sàm. bàbá kí ni sàkóso kí ni sàkóso wọn lè kó sí pàmpá kó sí o yóò gbé pọnpọn láti ara dá lọ́lẹ̀ ní kóòlù nso kóòlù nso nísàlẹ̀ jẹ́nẹ́ra o ti gbọ́dọ̀ wọ́ dáyé o gbọ́dọ̀ wọ́ márùwá ó yòrò nítorá wà ti gbèrú rẹ̀ kọjá láyé wa àwọn màmá nù àwọn màmá fìtínà àwọn màmá àdánwò tó o bá tẹ̀sí rẹ̀ ran wálé fúyàwó ẹ ọ ọ ọ ẹ̀dá irú ẹ̀yin bàbá tẹ̀ ń fún ìyàwó yín náà ní wàásù mẹ́ta tẹ̀bí tẹ̀yìn bá wọlé oúnjẹ ẹmọ yín tẹ̀ ní. tẹ̀bá ni wọ́n bá yín mú fùfú mẹ́ta wọ́n wá ẹran sínú abọ́ wa òní ẹ̀yin ti kọjá fẹ́ràn mẹ́ta ẹ̀ wá ẹran wá ẹ̀ta ti kà á àwọn tó wá fẹ́ràn mẹ́ẹ̀ẹ́dógún síbẹ̀ wọ́n náà wá jẹ mẹ́ta tó mẹ́ẹ̀ẹ́dógún tá a bá mẹ́tọ́ kó bẹ́ẹ̀ ó kú mẹ́fà tẹ̀lifílẹ̀ fà. tó o ń jẹran fufu mẹta mẹ́ta ẹwòye tó nìkan jẹ ìjókòó kan wọn alẹ́ ràn yàn wọn kọ wàzó méjì méjì náà múri márùn márùn ọwọ́ àti mẹ́sì náà wọ́n ní múri márùn márùn ókè bá mú ọgọ́rùn náírà fúnfún kan ti jẹ àbí ọgọ́rùn ẹgbẹ̀rún kan àtọgọ́rùn méjì náírà yòókù la hawla wala quwwata illa billah bàbá onímùkù àtọ mẹ́ta ńyàwó àtọmọ mẹ́ta lójúmọ́ kan òun ti jẹ oúnjẹ oúnjẹ one thousand two hundred níjọpọ kan ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ìwọ tí o lè ṣe dáadáa sí àwọ ẹ látàrí kọ́ ń dasọ sí lọ́rùn ṣébó sì máa ń da fáwọn àlè wọ́n ní ẹni tó bá rí tí mọ́tíláṣí dọ̀tí tí ọ̀bá gbá yọ gbalẹ̀ ọ̀jà ọkọ̀ láti dasọ síyàwó ẹ̀ lọ́rùn ọmọ olówó iyebíye fáwọn àlè rẹ̀ láyé náà kọ́dà àwọn àlè ó tún máa wá kí ọkọ ìyàwó sì máa gbọ́ tọba tó kọ sọ̀rọ̀ yóò sì sí ìyàwó bí ìgbà tó ti pẹ́ rú lò ẹsẹ̀ dáadáa sí ìyàwó yín o ẹran ti gbọ́jọ́ kan ọjọ́ kan o tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi o léèrè ojúṣe kẹrin òun náà ní pé òfin ọlọ́run ọba wa wọn ní kí ẹ máa bá ìyàwó yín ṣeré kẹ ẹ rẹ́pọ̀ pẹ̀lú ìyàwó yín kẹ ẹ jẹ́ni tó ṣe wípé tí ìyàwó yín bá ti rí tó bá ti rí yín. ayọ rẹ̀ ó pè ìdùnnú rẹ̀ ọ̀gá tó ṣe gbé ọmọ kan ẹ máa bó ń ẹ máa ọ ti ṣe tóbìnrin nìyẹn obìnrin kì í sọkùnrin obìnrin kì í sọkùnrin ọkùnrin ní ìsinyìí báyìí wọn pé mo mo mi lásìkò sọ ara rẹ àsìkò wọn mi àsìkò lóbìnrin ó ní fún ọ ẹ mba mi, mí lásìkò jẹ pé kí ni ó ti wá sílé ọkọ náà tó ń torí ẹ ẹrí panabọ Muhammad sallallahu alaihi wa sallam ó ti fàkójúwe fún wa àtọhún àti Àìṣà wọn ṣèdíje ayáwó tó ń bẹ kí mi náà tó ń bì àwọn àjọ ṣèdíje ìrìn táwọn jura wọn lọ ibi tá a parí ìrìn wa sínú ọgá wa nù anabi sallallahu wọ́n wá ti tẹ̀ra márùn wọ́n rìn kan nígbà kan àìsà gbapọ̀ inú àìsà dùn àwọn ìyàwó yín nù ah! ọ̀sán ọtụtụ tún wọ́n rìn nígbà ànábì àìsà máa wá bínú ah! ànábì ní ibi ó wá wà nìyẹn ah! gbogbo gbà àìsí anijọ́ tẹlẹ̀ ní pé mo ti sanra lọ́fà ah, bẹ́ẹ̀ náà ní kankan ní dé kí gba fọ́ọ̀tì máyà lọ. torí di eléyìí bẹ́ẹ̀ náà ẹ̀yin àti ìyàwó yín náà nínú ilé yín. lẹ́yìn náà máa ṣe àwọn àdídì tó dáa tó dáa tó dáa bẹ́ẹ̀. tó rẹ bá ọkọ jì. ẹ káwọ ẹni tó ọkọ káwọ ẹni tó ṣe gbé yọ kọ́kọ́ di ẹnì kejì láti ṣe tàhájú tó eléyìí yóò dùn obìnrin nínú bákan náà èmi pẹ̀lú rẹ rẹ ó àti gbogbo wa náà mọ̀ bá gbọ́ sókè gbọ́ sókè tí kálukú náà gà tí kálukú náà gà fi ọwọ́ kù sí lọ alihamudulilayi tọ́ ọwọ́ rẹ kù sí lọ ń gbogbo eléyìí olóbìnrin ọmọ ara ti tó gbọ́dọ̀ bí ah, ọkọ rere lọkọ òun ọkọ òun ẹsẹyìn burúkú ọkọ òun ẹsẹyìn àtọjẹ kó ti burú jù àmọ́ wọ ọkọ máa pàṣẹ níbi tó nígbà tí èsì rẹ wá gbàṣẹ ni wọn bá rí i ọrọrùn kó ń gbé torí ẹ ká tún wá sí o tá a bá ní tabala tẹ̀lé sunna anabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa rí o irú wa wo ni wù irú èwo lọ́wọ́ àlọ́wọ́ tiwa أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله nínú tó tún jẹ́ ojúṣe ọkọ lórí ìyàwó rẹ̀ tọ́gbọ́dọ̀ mójútó wọn náà ní kẹ́ ẹ dáàbòbò ìyàwó yín ní ààbò tó péye nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà láti dáàbòbò ìyàwó èèyàn wọn náà ní kéèyàn jẹ́ ní tó ṣe é pé ó ń jowú ìyàwó rẹ̀ ó lówó lórí ìyàwó rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìyàwó yín kó wá sí mẹ́tẹ̀ẹ́pẹ́yìn kí ìyàwó yóò di pọ́ǹtọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n máa bẹnu àtẹ́lù wọ́n máa sọ̀sọ́kúsọ nípa rẹ̀ torí rẹ̀ sọ ìyàwó yín o ẹ mójútó bí sẹ́ ń jáde ẹ mójútó bó ní lọ ẹ mójútó ta ní ń bá rìn ẹ mójútó ta ní ń wá wá eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín pa ẹ̀mẹ́yìí ìgbà náà máa bá yẹn jẹ́ láì jẹ́ kí wọ́n ká ìbàjẹ́ máa lọ́wọ́ ṣùgbọ́n ẹni tí ń bá rìn kọ́ ọjọ́ asisi ma ìgbà ní ti bá ba bá dárìn òsì tàbí ṣùgbọ́n yọ jẹ gbé. nínú sọ àtààbò jẹ pèsè fún ìyàwó yín náà ní kí ẹ máa náwó lé yín lórí máa náwó lé lórí ní láti jẹ pé kò nítorí obìnrin ni tí náwó lé lórí iná lọ sọ obìnrin dání tí ń kiri nínú àwọn obìnrin ní ó ti kiri kiri kiri, kéré ó ń bẹ lódò bàbá yìí ẹlòmíì nínú wa ó ti kéré kéré kéré kéré ó ti dé ibi tó ṣe é gbé ọkùnrin kan ò lè rìn tẹ̀lé látàrí kíláàsì nígbà tó ti kí wọ́n da gbogbo ẹ̀ wọ́n da lù láyà ọ̀pọ̀ àyè mẹ́yìn obìnrin iná ni wọ́n ti di alájàpá látàrí pé wọn ọ̀rọ̀ kọjú ọ̀tọ̀ bí wọn ẹlòmíì gan bí ó ti ti fẹ́ gbogbo ẹlẹ́rìí nínú ọkọ̀ nígbà tí ọkọ̀ bá dà wọ́n sì bá ti wala hawla wala quwwata illa billah àbá àti ìpèsè ẹni tó fi kó náà tiẹ̀ bí ma sínú ọkọ̀ tirẹ́là nígbà tó ṣe é pé wọ́n ń wá báwọn ṣe jẹ báwọn ṣe ń káyé ó sì wọkọ̀ tirẹ́là tóyúntóyún wala hawla wala quwwata illa billah táwa lẹni tó fi tẹ̀sí bẹ́ẹ̀ àwọn ọkọ̀ tó fẹ́ràn ni àwọn ọkọ̀ tí ò tóbi pé àwọn ọkọ̀ tó ṣe é pé fìtínà àti àmì wò ni wọ́n jẹ́ fáwọn ìyàwó wọn nínú bẹ́ẹ̀ ti sọ ìyàwó yìí oní àníkẹ́ máa bá lò ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkùnrin kọ́ máa bá ìyàwó rẹ̀ lò ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́ fẹ́yàwó kọ́ wá pàdé ẹlòmíì yóò máa sọ pé kí obìnrin kó nà mójútó ra rẹ̀ òun ò lè máa kó dojúmọ́ kó wọ́n máa bá òun ò lè máa fi òrèkóòrè kó wọ́n máa bá bóyá ń dọ́gbọ́n lọ́nba kọ́ pé kó rìn sóun lórí bóyá ẹ̀ka láàrin oṣù méjì bẹ́ẹ̀ kan náà lóṣù mẹ́fà nílùú wọn tó máa wá dọ̀ ọ́ ọ̀dájú pé ẹni tó bá rí ìwé náà gbádùn ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ yóò mú ìyàwó rẹ̀ dáadáa nítorí pé irú irú ẹni bẹ́ẹ̀ kò lè kọ́ ìyàwó ilé bóbìnrin lò mọ̀wùlẹ̀ fẹ́ yàwó jókòó rẹ̀ jẹ́jẹ́ kọ́ ọmọ ti sùn yà ilé fẹ́yà ilé bóbìnrin lò jókòó rẹ̀ jẹ́jẹ́ kọ́ wà ní sáfù àwọn ọkùnrin kò sí torí ẹ̀ lára jẹ́ fi tó àwọn ìyàwó yín nù pọ̀lọpọ̀ ti lé ìyàwó síta látàrí kọ̀bálù yàwó ti daṣẹ́wó yàwó ti dẹni tí sílẹ̀ fáwọn àlejàn fi wọlé látẹ̀yìn ẹtì bẹ́ẹ̀ pẹ̀lú eléyìí torí ẹ̀ gbọ́dọ̀ sọ àwọn ìyàwó o. bákan náà nínú ojúṣe yín lórí àwọn ìyàwó yín náà ẹ ìyàwó yín ìyàwó yín nípa ìyàwó nìkan máa kẹrẹ ni tẹ́ máa bá yín dáná kẹrẹ ni tẹ́ máa bá nájú kẹrẹ ni tẹ́ máa bá sùn kẹsàn rẹ nìkan tí ó kẹ wà ń lé yín láà ó ti dẹ ẹnìkejì yín ẹnìkejì yín tí bàbá rẹ tó fi ilẹ̀ fún yín pé kẹjọ máa gbé kẹjọ máa jíròrò kẹjọ máa sánà báwo la yóò ṣe ní dàgbà tí àgbéyàmà yóò tún sùn bóòlù àgbéyàmà ti fẹ́ sún wa nígbà tí ẹ bá kó àwọn ìyàwó yín lẹ́sìn ọ̀gá ẹ̀ mẹ́yọ ọkùnrin ọ̀gá mu fún ẹ̀sìn wo nìyàwó àwọn ṣe kò sí dọ́kítà wọn bí ìyàwó ṣe lọ́n bí òṣì lọ́n tí wọ́n kàn ní pé ìgbà tí wọ́n bá kò dájà yà wọn ní bí ìyàwó bọ́ bí ìyàwó mọ́lọ́ǹsìn kọ̀mọ́lọ́ǹsìn kọ̀ọ̀kan wọn wọn kàn máa dá látàrí kẹ́ẹ̀bì ìsọkúsọ tí wọ́n máa wí ká obìnrin ọ̀lẹ́sìn kò sí lẹ́sìn kéèké ń sèyàn lò dáadáa wọ́n gbọ́dọ̀ sí lọ́n náà gbọ́dọ̀ sí ajẹ́pẹ́ gbogbo wọn wọ̀ nánu nírọ̀rùn dáadáa oníkàlùkù gbọ́dọ̀ sí lọ torí rẹ gbọ́dọ̀ fọ àwọn ìyàwó yín lẹ́sìn ẹ̀yin ọ̀mọ́ ẹ gbọ́dọ̀ fọ àwọn ìyàwó yín lẹ́sìn wa pọ̀ ọ̀ràn yẹn eléyìí yẹn nàmbà kíláàsì ní kẹsì nàmbà fẹ́ gbogbo dáàbò ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé yá iyọ̀ ẹlẹ́dẹ́ iná hàn kún wọn kó sọ̀kún wọn àti ìkùn náà ọlọ́run la pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ wá àbòkórí ara yín ẹ sì wá àbò fáwọn ìyàwó yín àtọmọ yín níbi àtiwọ́ náà kò sí jábìlẹ̀ wá àbò fúnra yín níbi ká máa wọ́ náà àfi kẹ́kọ́ nípa ẹ̀sìn ọlọ́run tẹ́bá fira yín lẹ̀ fúnra yín tẹ́bá dára yín dáàtà yín àti ìlànà tẹ́ ń fi gbèsè ayé yín gbà nítorí dájú ní pọ̀pọ̀lọpọ̀ ó sòrò fún tó sàtìyege eléyìí tó lè mú ọ wà lẹ́nà tó bá ti dọ̀ gbẹ̀dẹ̀ àríyá kí lọ́pọ̀lọpọ̀ mọ̀ ọ̀pọ̀ ẹ̀sìn ọlọ́run níbo wọn mọ̀ gàdí ìsìlámù pọ̀ sí ẹ gbọ́dọ̀ wá àbò fún àwọn ìyàwó tẹ̀ fẹ́ bàbá òsàdédé kọ́ ọmọ rẹ̀ fún ọ àbí lórí kó lè bá a sánà bí ìwà àti òbí wà ní jẹ́nà tó bá ti jẹ́ òbí ìgbà tó yá ẹ dín ẹrù fún fáwọn ẹ dín wàhálà fún fáwọn tọkọ bá wá jẹ́ kàtà ọ̀daràn tí ọ̀kẹ̀kẹ̀ ọlọ́run bá fún bóòlù ẹrù pé ọ̀sọ̀ ìyàwó la náà sọ ìyàwó ti là fún dání ìdí nu Islam sọ pé ìtàlẹ́kọ̀ọ́ wọn fún ẹni tẹ́sí Islam rẹ bá dáńgájíá tí wàá rẹ nìyà kò ní islam ẹ má fọmọ kù torí pé gbàtẹ sọmọ nù bí gbàtẹ sọmọ nù ni ọ̀nà àdàtọ́ mọ̀ fi wá wà lẹ́nu torí rẹ̀ ẹ gbọ́dọ̀ fún àwọn ìyàwó yín nípa ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ má kí ó ẹ fún àwọn ìyàwó yín nípa ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ má kí ó ẹ̀yin náà ẹ wá kọ́ nípa ẹ̀ ẹ sì dá àwọn ìyàwó yín náà wá kọ́ nípa ẹ̀ ọ̀ràn àyàlélẹ́ nàmbà tó láti kìí òun náà ní í pé a tẹ̀lé àwọn ìlànà tẹ́sí islam là kalẹ̀ nígbà tí ìyàwó wa tó bá ràn rí mọ́ wa lọ́wọ́ tó dẹni tí ọ̀gbọ́ràn tó ní fọ́ọ̀mùra rẹ òun náà fọ́ọ̀mùra òun ẹ gbọ́dọ̀ tẹ̀lé lànà tẹ́sí islam wa ẹ má sínú bí kí ẹ má bà wá ya pàtó fún ọ lọ ọlọ́run ẹlẹ́dàá wa ni wọláàtì tọkọ̀ọ́fóònù nùsùlùmọ́ bàáyìí òun wàhùjúrò òun nàkẹ́lmọ́mọ́ jẹ̀rẹ̀ wọ́n فلا تبقوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dà oníta àwọn obìnrin bá ara rí máa ń lọ́wọ́ táwọn obìnrin tó bá fà kíkọ́rí fún gbèsè lọ fún ọ ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà yìí báyìí ìyàwó yín ìkìlọ̀ lọ́kọ́kọ́ gbọ́dọ̀ tó wájú ẹ kìlọ̀ fún ọ̀nà tẹ̀lé màmá wájú ọlọ́run ẹ̀kọ́ ṣùgbọ́n mo lẹ́sìn kọ̀yìn sí wọn lórí ìbùsùn yìí gàdá náà má kọjú sí kọ̀yìn sí mi lórí president johnson ọlọ́wọ́n bá ní tí o bá tún gbọ́rọ̀ wọ́n torí kò hàn ní ọlọ́run nígbà náà ní kẹwàá tó lù gbèsè ẹlẹ́kẹta ìyẹn ní kẹwàá mọ́ta kò fi yín kọ́mọ́tà pé lúlù ní oṣù wájú tí lúlù ọ̀bá rùn àdátẹ̀lẹ̀ dádọ̀ ọ̀bá rùn kẹwàá dáná fún tẹ̀mọ̀ pé táwọn èèyàn máa ń ṣe wọ́n ti ta kò fi ọlọ́run pátápátá tán bákan náà nínú àwọn tọ́jú òtítì yín lórí àwọn ìyàwó yín tó ti dára yìí òun náà ní àtẹ̀tẹ̀ yìí rán lẹ́ ẹ máa sọ̀tọ̀ fáwọn ìyàwó yín ẹ máa wọ́n ti kàlẹ́ apáti fáwọn ìyàwó yín káwọn náà rí kínú tí wọn náà dùn fáwọn òsì ọkọ fẹ́ àwọn òsì ọkọ fẹ́ ọkọ gidi làwọn fẹ́ Abdullahi bin Abbas radiyallahu anhuma òní inni la àtẹ̀tẹ̀ yìí rán mìíràn àti kẹ́mi àtẹ̀tẹ̀ yìí rán màmá sọ̀tọ̀ fún ìyàwó mi kó lè rí mi ìgbé mi náà rẹwà gẹ́gẹ́ bó náà ti ti máa sọ̀tọ̀ torí ẹ ẹ máa sọ̀tọ̀ fáwọn ìyàwó yín o ẹ máa wọ sọ̀tọ̀ dáa fáwọn ìyàwó yín o rí ẹlòmíì wọn ti máa máa sọ ẹyọ kan náà bíjà làbí àná ni ẹyọ kan náà láti ká ẹlòmíì wọn ti máa máa sọ bí aṣọ mẹ́kù bàbá fọ ọ lẹ mẹ́kù náà yóò tù wọ rárá sílẹ̀ yìí ni ìfẹ́ máa gbé ìyàwó ẹ máa tó sọ̀tọ̀ sọ́kùnrin nígbà tí ọba lọlé alájọ ní má sọ obìnrin wa kọ gbígbẹ̀yìn lọ yẹ fún ọmọ àtòkè fún ní wọn àtòkè fún ẹni àtòkè fún òun wọ aṣọ ṣọ́ọ̀bù ní kàkáyé àbátọ mẹ́kò àbátọ pẹ́rán iná ní wọ káyé gbogbo gbà bàbá alágbájá náà wọ tó fún tààlù náà náà náà wọ sọ pẹ́lú mi asọtọ da atọwọ lọ́jọ́ juma ńgbà tó bá wọlé kò ní dé àwọn òun orí òǹkà tó tọ́ da tó ń wọ̀ jáde yóò ti sáré lọ bọ́ra lẹ̀ yóò ti wá kó sínú atọ yìí lẹ̀ kó tó yọ títí àwọ̀ rẹ̀ wọ́n mọ̀ atọ yìí lẹ̀ wọ̀ à mi tí mo ké tó bọ́ sọ́ lẹ̀ bákan náà nínú tó tún di ojúṣe yín lórí àwọn ìyàwó yín tẹ́ gbọ́dọ̀ mójútó òun náà ni alàádìl tẹ́ gbọ́dọ̀ ti dọ́gba láàrin ìyàwó yín o pàápàá jùlọ oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin ọ̀ràn yẹn ni kẹ́ ti dọ́gba lórí àwọn ìyàwó yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa òkúkú gbà kẹfẹ́ yàwó méjì kọgbà kẹfẹ́ yàwó mẹ́ta kọgbà kẹfẹ́ yàwó mẹ́rin àyà àfitẹ́bá lè ti dọ́gba ẹ lè ṣe lọ́gbà dára rẹ dúró lórí àwọn àjẹjẹ rẹ fún amọ́bà àbòkù máa ń rìn ládùúgbò àbò nítorí kágbára rẹ ọ̀ka ẹni tó bá lè ṣe dọ́gba lọ́lọ́ǹgbà kọfẹ́ àwọn méjì lọ́lọ́ǹgbà kọfẹ́ mẹ́ta mẹ́rin nínú ojú fi tọ́jú ọ̀ràn lórí yín nù ẹ ìwọ ni wọn bá tiẹ àwọn yòókù ọtí tó ti àwọn ti ti wé ọgbọ́dọ̀ ti dọ́gba nítorí kọ́ ọmọ bá wọná anabi muhammed sallallahu alayhi wa sallam wọlé nìkẹ́ni tó bá níyàwó méjì tọ́wọ́ àtẹ̀gbẹ́ sọ́dọ̀ ẹnìkan bí ẹnìkan lọ tẹ́gbẹ́ ẹnìkan òun náà lọ gbà tiẹ̀ òun náà ní máa ń ṣe dáadáa sí jù kìí ṣe kankan lẹ́nu kejì àfíà yóò ti lè jọ pé nàìjíríà lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dàpọ̀ kọ́lọ̀ dàpọ̀ sànù wa. stroke tí ọ láyé ọwọ́ àti ìjọ gbẹ̀ngà gbé àwọn pẹ̀lú stroke ọmọ kéde ẹ̀ bọ̀ sọ́mání ká sáré ní ìsìnkú ẹlẹ́tọ́ní stroke tó súnmọ́ táwọn atáàbì dí àìsù tó ní stroke ó lè mú fèm kò ní dé mú fèm àlọ́ tó bẹ́ẹ̀ ni wọ́n ti lè jọ gbẹ̀ngà gbé àwọn ọlọ́kọ̀ọ́ta àgbà torí ẹ̀ ó ti sàkó sí táwọn obìnrin rẹ̀ pọ̀ látọ̀dún gbọ́ọ̀rọ̀ ló ti máa bọ́ ẹnìkan tó ní bọ́ ẹnìkan àfi o ti kà fáà báwo ló ti dára ọ̀ọ́dà oúnjẹ jọ fún náà iye ọdún tó fi sábò ọ̀ọ́dà jọ fún lórí tìrìtì dáadáa lórí tìrìtì ọmọ wa pé forí tèmi dárí tèmi forí tèmi dárí ọ̀dà bí ìgbà tí mo tẹ́lẹ̀ wa báyìí adúgbò adúgbò tí ò gbé mi dá òkè tó torí ẹ̀ ọ̀dọ̀ wa wa agbọ́dọ̀ ṣe dọ́gba ó lè ṣe dọ́gba tó láíláí tíyàwó yín bá lọ fẹjọ́ sùn onìkan ló ti wà lọ́dọ̀ yín ọlọ́pàá òun èsè dọ́gba ẹni tó wà fẹjọ́ sùn dọ́kítà rẹ̀ ní pé máa lọ nípò tó wà lọ. gbàgbó dọ́gba rí èwo ni ọba ti ṣe wọ́ ọ̀kan tuntun ọjà bó ti ṣe jẹ́jà ẹlẹ́kẹ̀wá Islam ó ti lé wọ̀ kíkẹ́ ìsàbòsí táwọn ìyàwó yọ ẹ gbọ́dọ̀ ìsàbòsí sùn ẹ gbọ́dọ̀ fẹjọ́ ọmọdún náà ẹ gbọ́dọ̀ fọwọ́ lágbá wọn létí o torí kóbìnrin ni wọn o ẹ gbọ́dọ̀ jẹ́ wọn láyé o èèyàn ni wọn o ẹ bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o wọ́n lè lẹ́ ṣùgbọ́n lọ́ba tó ní agbára wọ́n lè má lè rojọ́ kọ́ hàn ṣùgbọ́n èèyàn ò lè sọ irọ́ di òdodo wọn àti ọlọ ká ọlọ kára ti dọ́tọ̀ lọ́wọ́ bó gbé wá sí àwọn obìnrin àmánà ni wọ́n jẹ́ lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ sábò sí fún wọn bọ́yá ọ̀sẹ̀kù níyàwó yẹn àbẹ̀ ti kọ́ lẹ́kọ̀ọ́ ti jáde ẹ̀jẹ̀ ti kọ́ ló ti lọ ẹ̀mọ́tò àyà lọ́jọ́ yìí ti kọ́ tẹ́lẹ̀ kí wàá kọ́ tẹ̀ tẹ̀wọ̀n fẹ́ lómi tó bá ti kọ́ obìnrin lẹ̀ gbogbo tí ọ̀sẹ̀ lẹ̀ ní ọ̀pọ̀ gbogbo tí òsè ní ọ̀pọ̀ kò sí àbòsí ni wọ́n pe léyìn rántí pé ẹni ti túká láì ṣùgbọ́n wọn tún torí ẹ ẹja tó bá a tún máa mẹ́nu bá kí ni ìwà àwọn obìnrin náà kí ni ìwà àwọn ọkùnrin lórí àwọn obìnrin ẹ̀tọ́ àwọn obìnrin lórí àwọn ọkùnrin la sọ yìí láti wá sọ kí lẹ̀tọ́ àwọn ọkọ náà lórí àwọn ìyàwó Ọlọ́run bẹ́ẹ̀ lẹsẹ àwọn là kọjá kó sànù wa kọbọ oníkálukú wa tó ilé rẹ̀ dáadáa ẹ̀ṣẹ̀ tó àná tó máa ń da léwu ọlọ́run tó lè jìnà sílé kálukú ilé tó ti dàrú ọlọ́run dákun bá wa tó padà àwọn obìnrin tó ṣe dáadáa lọ́ọ̀dì ọkọ wọn ọlọ́run dákun má yí wọn padà sáyà àwọn obìnrin tó ṣe pé tọ́ ó kù díẹ̀ káàtó ọlọ́run dákun bá wa tún wà tí wọn náà ṣe ọlọ́run ọba ó jẹ́ kó tó àfún gbogbo aláyé ọlọ́run kó jẹ́ kó yẹ wa lálùkù yá ọlọ́run kó forí jìn wá kátó kú kó sàmójú kúrò fún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 وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلا سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم